aláwàdà àti apanilẹ́rìn làwọn tó fẹ́ bá sanwó-olu dúnpọ̀ gómìnà. gbóyèga akọsílẹ̀ tí í ṣe akọ̀wé ìròyìn gómìnà ìpínlẹ̀ èkó ti sọ pé aláwàdà lásán apanilẹ́rìn àti ọmọ kéékèèké tó kàn fẹ́ kí àwọn èèyàn máa gbọ́ òun ni àwọn tó fẹ́ bá babájídé sanwó-olu dúnpọ̀ gómìnà. ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejì oṣù kejì ọdún yìí ló sọ̀rọ̀ náà nígbà tó ń farahàn lórí ètò kan lórí tẹlifíṣàn TVC ó ní kò sí àríyànjiyàn níbẹ̀ Sanwó-Olú ni yóò borí ìbò gómìnà tó ń bọ̀ yìí torí kò ní alátakò kankan àkọsílẹ̀ ní jákèjádò àgbáyé ni wọ́n ti mọ gómìnà. kódà àwọn ẹgbẹ́ káàkiri ilẹ̀ òkèrè ni wọ́n ń forí gbárí ní báyìí láti jẹ́ kí ọkùnrin náà bá àwọn sọ̀rọ̀. ó fi kún pé àrífín ńlá ni kí gómìnà gun orí pẹpẹ kan náà pẹ̀lú àwọn èèyàn tí ọ̀rọ̀ ìpínlẹ̀ èkó kò jọ lójú akọ̀wé gómìnà ní àwọn tó wọ́n sọ pé àwọn fẹ́ díje pẹ̀lú ọ̀gá òun nínú ètò ìdìbò oṣù tó ń bọ̀ ó dàbí aláwàdà apanilẹ́rìn-ín àti ọ̀dọ́mọdé kan tó fẹ́ kí àwọn èèyàn rí òun náà nígbà tí ẹnìkan béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí gómìnà kò kópa nínú ìpàdé ìta gbangba àwọn olùdíje mo ní pẹ̀lú ta ni yàtọ̀ sí pé ìjọba ti sọ pé àwọn kò ní í ṣe irú ẹ̀ ẹnìkan tó rò pé òun lè fi wá gba orúkọ lọ́dọ̀ àwọn oníròyìn kì í ṣe irú ẹni tí gómìnà lè jókòó pẹ̀lú rẹ̀ fúnrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ òkìkí gómìnà ti kàn débi pé àwọn ẹgbẹ́ ńláńlá torúkọ ń wá gbogbo ọ̀nà láti bá a sọ̀rọ̀ kí wá ní ìdí tí yóò fi máa dúró pọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ ìpínlẹ̀ èkó kò jẹ́ lógún àkọsílẹ̀ ló parí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ Ismail Adéyọ̀ ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé tẹlifíṣàn online.